الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما بالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ètò ìpè òdodo tí máa dé sí ti gbọ̀nyìn ní yìí one oh seven dot nine fm ìdíje aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmùsùdín Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí mama bababa lọ́mọ bá bàbá wọn. ṣítù ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé síríkì ògúnmákin àwọn afáwà àgbà tí wọ́n bá a sọ̀rọ̀ ọlọ́run ọba náà wọn náà ni imam ishaq abọlọrẹ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ̀ẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kálọ. ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته له صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Lẹ́yìn ọkùn يا ẹja ولا ọlọ́run ọba Allah. Alhamdulillah. Ọba tí ó tí ò pẹ́ nìkan síbẹ̀ ó lè parí gbogbo ètò náà sí bó ṣe òun kú tí ó ṣe yìí ó yẹ pé ìjẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan ti ọdún yìí lè ní jẹ́ ọjọ́ àkọ́kọ́ ìkànnì nínú ètò ayé tọ́lọ́wọ́n bá ti parí dúpẹ́ fún ọlọ́run ọba náà. alhamdulilayi. ẹ jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni. sọ̀rọ̀ àlékún aláàrẹ̀ fún anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam àwọn àmì ọlọ́run kó bá ṣẹ̀lẹ́kùn yọnu rẹ̀ fún àkúṣàbà ọkàn náà àmì ọlọ́run ọba kó jọ kó fẹsẹ̀ tiwa náà nílẹ̀ dáadáa lójú ọ̀nà títorí ẹ̀ dá wa sáyé lè fi ṣe ẹ̀sìn. wọ́n kíra wa káàbọ̀ lónìí sí ìdánilẹ́kọ̀ọ́ wa ní àná náà ni a fi ń gbáradì wípé a kì í ṣe é mọ̀ o èyí lè jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù rọ̀mọ́dọ́nù ti ọdún yìí. zikr tó jẹ́ ọjọ́ tó kẹ́yìn nínú oṣù ṣàbán à ń sọ ilé ìlànà ní sọ pé àmọ́ àmọ̀dájú táàdẹ̀ gbọ́dọ̀ máa sọ ní sọ àrídájú fẹ́ àwọn oríṣiríṣi àwọn awuyewuye míì tó ti káàkiri ìgboro ìtọ́ bẹ́ẹ̀ sì mú gẹ́lẹ́ ilé ìta ìtọ́jú ọ̀dà nábì sallallahu alaihi wasallam ni eléyìí tí a sọ fún wa lánàá yìí. òun ni pé kí á retí kóṣù lé ó ti rò pé a bẹ̀rẹ̀ àwẹ̀. táwọn yẹn wá bẹ̀rẹ̀ sí pè lọ́tún lọ́sìn ẹ̀ṣẹ̀ máa wá kí tàràwíhì lálẹ́ yàrá ní kí á ah, ní ẹja farabalẹ̀. sẹ́rí ń tà ń pè lọ́rọ̀ ẹ̀sìn wa Islam sí alẹ́ sìn ẹ̀kọ́ ẹ̀sìn ìmọ̀ ni. àwọn bàbá wa náà dẹ̀ ti sọ lánàá pé ìmọ̀ ló là ní ọ̀nà ọgbọ́n ògbé. torí ẹ̀ ló fọ́ tó fi jẹ́ sí pé ìmá kọ́kọ́ kí tàràwíhì níjàmá nírètí pé àbíkárí ń tó fẹ́ lẹ́gẹ́lẹ́sì kí tàràwíhì wá papọ̀ níjàmá táàbá ìkíni kí nǹkan náà wáyé àìsí lè sọ pé ẹja darapọ̀ ká wá kí tàràwíhì ká máa wá fi rí ti ààrẹ àwọn ẹlòmíràn ní ṣèbí nọ́fìlà náà ni nọ́fìlà ni ṣùgbọ́n ní tó mú dé nọ́fìlà òru yẹn ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kí rọmọdán tó dé ṣùgbọ́n nínú rọmọdán nìkan ni ẹ̀rí wà pé ká kóra jọ pọ̀ kí i torí àfi káwá ní oṣù ti lé ká tó lè ní ẹja kórajọ pọ̀ kájọkì ilé wa jẹ́ àlàyé kó má jẹ́ pé ìṣèfáàrí lórí ẹnìkan sẹ́nìkan láwùjọ àwa mùsùlùmí gẹ́gẹ́ bí a ṣe rí pílì yẹn káàkiri ìgboro lónìí àwọn kan ní sọ́kàn ṣàwọ̀ ti sọ fún pé àní tíìsì làwẹ́ máa bẹ̀rẹ̀ ṣe bá sọ fún ẹ̀yin kan yàrá ẹ̀ sọ́kàn ìgbà tí wọ́n tó róṣù bàtàwárò ṣe náà kọ́ṣe wọn sọ fún títa nípa sọ náà làwọn náà sọ ẹyin tí wọ́n bá ń sọ eléyìí sí ẹ máa bá àwọn tí wọ́n ń sọ sí ibi ọlọ́nkọ́rọ́n kó fòye yé wọn kó fẹ̀sùn yé wọn èyí tẹ̀yìn ṣe pẹ̀yìn retí oṣù yẹn gangan ni ohun tó sọ eléyìí gangan nìpìlẹ̀ nínú ẹ̀sìn èyí táwọn ṣe tí wọ́n ti parí ọkàn wọn tí wọ́n dẹ̀ ti gbé ẹ̀mí wọn lé wípé àní àfikún wọn bẹ̀rẹ̀ lónìí yálà sòlótọ́ọ̀nù kéde lóṣù ni àbí kò kéde rẹ ni àbí kò máa bẹ̀rẹ̀ lónìí ilé táwọn ilé yẹn ṣe yẹn ó takò pèlè nínú ẹ̀sìn wa pẹ̀lẹ́ yìí. ọ̀kọ́ni zahaba jamaru min ahilili ilimi la analikunle balade royata ooo ìdàkọ́ta aláfàtì ilmatọ́lẹ́rù. ọba àfẹ́sìn ni wọ́n lọ síbi pé gbogbo ìlú kankan òun náà ni ó lẹ́tọ̀ọ́ kó wá oṣù nílùú rẹ̀ pàápàá jùlọ tí wọ́n ti já sí pé lílé oṣù nílùú yẹn yàtọ̀ síra wọn. ẹ rí pé ní táwọn yẹn kọ́kọ́ ń gbé kiri lánàá lọ́sàn-án ó kù díẹ̀ ká kí salatul maghrib ó ní pé àwọn sáwọ́dì ti róṣì o a ní sẹ́ àlè fọ́lù ilé yẹn. àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kò bíjà wá kò bí ìbínú ara ẹni wá ìmọ̀ níì ìfarabalẹ̀ ní ìlòpayọ ọlọ́run ọba ní. ìkúlé bàlàdé ìròyà àtúhù. gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní rírí oṣù tiẹ̀. tó bá ti já sí pé bíbùyọ oṣù wa ó yàtọ̀ síra wọn. eléyìí tó wá wáyé pẹ̀lú àwọn ẹ̀rí tá a fẹ́ mú wáyìí. Anábì sallallahu alaihi wasallam. Qala la tasumu hatta tarahul hilal. Òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ má gbààwẹ̀ o. Àyàfi hatta tarahul hilal. Àtùgbà tẹ́ bá tó rí pé oṣù lé. Àwòtún kìíní ló lè rìn dá. Ẹ wá rí kóṣù lé rèé. Àfikẹ́ wa ka ṣàbánu kó pé ọgbọ̀n. Ṣé àwa ta takú lórí pé àfi ká gbọ́n bọ́tímẹ́ǹtì Sùlùtọ́ọ̀nù lánàá? Ṣé rí pé ńlá làwa ṣe? mo kí gbogbo ẹni tó dúró lórí sáǹdì pé kú oríire o èmi náà síra àmì náà kó mo kú oríire. wa minha ma thabata an ibn Abbas radiyallahu anhuma. ìṣẹ̀lẹ̀ kejì náà tún rèé ẹjẹ́ àwo lágbo àwa mùsùlùmí ọ̀rọ̀ wa yanjú àwa ni ká má fọ ara wa dàn kan ara wa rú. ibi ni abba. ọ̀pọ̀lára àwọn sàhábà lélẹ̀ yìí abdullahi bin abbas radiyallahu anhuma. ọlọ́mọba ayọ́nù sọ̀rọ̀ àti bàbá rẹ̀. annahu lam ya'mal bi ru'yati ahli sham. àwọn tí wọ́n wà ní sáàmù wọ́n rí oṣù abdullahi bin abbas ní rárá ìrọ́sùn àwọn ará sàmì ní ní fi gbà yẹ. wàhálà fil madina. abdullahi bin abbas lọ́dún tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ òun wà ní madina. وكان أهل الشام قد رأوا الهلال ليلة الجمعة àwọn tó wà ní sáwọn ó ti rí ìlété ṣù lọ́dọ̀ tiwọn ní ọjọ́ jùmọ̀. ìjùmọ̀ àwàsọ mú bí báálí kẹlẹ̀ ìlàtà sábẹ́tì ìgbà táwọn gbà rẹ̀ fi sí wọn bẹ́ẹ̀ àbúrà bí náà bá sùn ní rárá. àkọọ́lẹ̀ bínú Abbas. wọ́n ní. radiyallahu anhuma lamma akhbarahu Kurayb bi ru'yati ahli Sham wa siyamihim. ìgbà tí Kurayb wá sọ fún pé àwọn ará Ṣáàmù oṣù wọn mà ti bẹ̀rẹ̀ sí ìgbà rẹ̀. Ah, kí là ń dúró ṣe já lu tiwọn yẹn náà. amma ahlul madina ti falam yarawhu illa laylata sábẹ́tì. àwọn ará madina abúlábùlà bá tún ṣàlàyé fún pé ìjọ sátidé làwọn tó rí hmm. àfi náà lo ti wà. nahanu nọra iná ulẹ̀ ilá ta sábùtì fàlà nàza alonasómo àtànàràbù àwọn kìnnìlú lè rìn dá. sọ̀hábì ìtànà bí ṣáájú àfúnṣojú mọ́jì nípa àgbàní náà sàhábà onímọ̀ ni olóye ni ọ̀jọ̀gbọ́n ni olùpáyà ọlọ́run ọba ni àáfà ńlá ni nínú àwọn olùmọ̀ ẹ̀sìn kò sẹ́nìkan tó ń ṣàmìláyé lónìí àbáwọn bàbá wa tí wọ́n ti lọ títà bíláàbù náà Abbas ìkànnì náà sàhábà ni. Bala ya take. Nahnu ra'aynahu laylata sabti. Wannan tana mi fi reware o, ija sátidé làwa rò sí lọ́dọ̀ wa. Fala nazalu nasumu hatta narahu aw nukmilu al-'idda. Wọ́n láwa ọ̀dà ní túnú ààwẹ̀ àfikún oṣù yẹn ó tún lé padà. Àbíkẹ̀ ká parí ààwẹ̀ wa kọ́kọ́ gbọ̀n tábà ti kiri pósì mi. Ilé ní táwa kọ́lọ́dà rẹ̀ ní rí tàná. Òun náà dẹ̀ ní tàǹpẹ̀rẹ̀ wa sí kíkí àtẹ̀lé àádẹ́ńfílẹ̀ yìí jẹ́ ká mọ pàtàkì dandan gbọ́n títẹ̀lé lànà ànábì sallallahu alaihi wasallam. àwọn èèyàn kan gbogbo lóhùn. lára rẹ̀ náà ni wípé bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ kàkalẹ̀ nínú àwọn tí ń ṣe ń tọrọ mọ́ gbólóhùn shahadatu anna muhammadu rasulullah alakọkọ alakọkọ ni ká tẹ̀lé anabi sallallahu alaihi wasallam. ibi n táwọn mi bá ti pàṣẹ àṣẹ kan ló pa yìí o ó ní súnmọ́ ìró ó yà sí i ó wá pàṣẹ wọ̀ wá tẹ̀lé ìwọ́ wá Kọ́dà ìlú mi tí wọ́n á ṣe fáàrí ṣe ń ká sọ́nà kọ́lẹ̀ padà ṣe. Màá yóò ti ń rọ́sùlà fàkọ́jà kọ́ ẹ̀lọ́. Ẹnikẹ́ni, ọlọ́run ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé àná bí ti tẹ̀lé òun ọlọ́run. Olè nǹkan tó ń tún ṣèbó na lọ́ àfàtẹ́bí òní yóò ṣe ìṣẹ́kùn lọ. Ọlọ́run bá ní tó bá pé lóòótọ́ ní kànáàbí sọ fún àwọn àlùmọ̀ yìí. نعم. وقال النبي صلى الله عليه وسلم أبا كل أمتي yadkhuluna al-jannata illa man aba. alága ni gbogbo apáta gbogbo àwọn àlùmọ̀ ilẹ̀ máa wà lìjánná. illa man aba. afẹni tó bá yà á kọjálẹ̀ fún ọ̀wọ́ ń tà. qalu ya rasulallah. àwọn sàhábà béèrè lọ́wọ́ ànábì tí kò jíṣẹ́ ọlọ́run. wọ́n máa ń yà bá a. sálọ́ máa rí àlìjánná ńlẹ̀ tí wọ́n lóun ò fẹ́ wọ̀ kó lẹ́ni tí ò sí lọ́ngàn pàápàá pàtó mara pàmò àlìjánná lòun ó nù fẹ́ wọ paradise yà bá. Kìnìún kò gba rẹ̀. Wọ́n máa ń yà bá. Kẹ̀kẹ́ sin ọlọ́run ó ń kàkùn mọ́ra pé àní àlọ́ àlìjánà lòun. Ya Rasulullah yóò a máa ń yà bá. Àwọn sábà wa ní èrò òjijì ọlọ́run tó ló máa wá lòun ò wọ́n tó. Wọ̀là máa ń akọ́ àní ìdákọ́lá àlìjánà. Arábìnrin ẹni kẹ́ni tó bá tẹ̀lé mi ti jẹ́ màlìjánà o. Wà máa ní àṣọ ni fákọ̀dé àbá. Ṣùgbọ́n ẹni tó wá yapa mi tó ṣe tiẹ̀ rẹ̀ lọ́tọ̀ tó lọ́ mú déètì kalẹ̀ fáwẹ̀ tó dẹ̀ ń takú lórí ẹ̀ tó ní ẹ fi ọ̀rọ̀ súnmọ́lẹ̀ yá ti ẹ lọ́mọdé ti lélẹ́hùn. àmàlẹ́ àzọ ni. Ah, Allahu Akbar àwọn ànábì sọ̀rọ̀ kan òun wá gbogbo mi. wọ́n ti yapa ànábì. tani wọ́n fi ti ẹjọ́. Ọlọ́run kó má ṣe wá ní ọ̀daràn ọmọlẹ́yìn. Wà máa ń yá sí lọ́yà wa rọ́sùlà ò fàkọ́dé dọ̀làdọ̀là àlàmùbínà. Ọlọ́run bá ní ẹnikẹ́ni tó bá ti yapọ̀ òjíṣẹ́ tó yapọ̀ ọlọ́run tó tún yapọ̀ òjíṣẹ́ tọ́lọ́run bá rán. Ọlọ́run ní rẹ̀ nígbà tí sọnù nínú sísọnù eléyìí tó fojú hàn rẹ̀ kìkìkì eléyìí ti nù ọ ọlọ́mọdé nù ẹ bá bàbá wa ni. Ó ní ọlọ́mọdé sọnù kí tó sọnù ẹni tó bá ti wá yapa ọlọ́run tó yapa ànábì òun ti sọnù ó ti sọnù pátápátá kódà kò tí ì sọnù. bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú tá a fi ń bọ̀ pé lóòótọ́ nìyẹn tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam. kùhù sí máa kàn rọ. a gbọ́dọ̀ gbà pé ní tànábì bá ti fún wa ní òrùnpa rẹ̀ bó ṣe rí nìyẹn o. ànábì ò ní sọ̀rọ̀ àfikún jẹ́ kóòtọ́ ló ń sọ o. kíyàn wá rò pé ní tànábì sọ láwọn ọdún tó ti sọ sẹ́yìn yìí kíyàn ó yẹn ò wúlò mọ́ lásìkò yìí ìjọ tí ń tànà bèlè ní ọ̀rọ̀ yẹn. kàdábà ṣe an kọ́dé sọ ṣàánì nàbí yìí sálọ́lọ́ àlejò wàsálà àmàlẹ́ sáhàn àti àwòlàhàwé. ẹnikẹ́ni tó bá ń pè kàkàkì nínú tànà bèlè mú wa ní rọ́ ní ti torí yòròyòrò ayé àbí ti torí ìfẹ́ inú kan. bàbá jẹ́ kí á dán Allah wa rasulahu. alábìkọ́ ló ń pè ní ọrọ̀ ọmọ yẹn o ọlọ́run ọba tó rán o ló ń pè ní ọrọ̀ o kó tó a máa kún fúnra ara rẹ̀ ní ọrọ̀. yàrá nàbí ya sallallahu alayhi wa sallam ma'sumun anil khata'i wal kadhibi. torí pa àná bìtọ́ ọlọ́run ọba rán sí wa ọlọ́run ọba là á kúrò nínú kó wa parọ́ ìṣó ní ọrọ̀. bákan náà kì í ṣẹni tó wá sọ̀rọ̀ tó wá parọ́ tó so ó sọ yìí kò lè kí n sọ. àwọn ànájọ ọlọ́run látòkè délẹ̀ bí wọ́n ṣe rí nìyẹn. ọ̀nà ya ń tí kún ní ìhàwá. torí ẹ̀ ló fa síbi ẹsẹ̀ tí àti ní ọlọ́run ọba ń rọrùn á ní qualities tó wà lára ẹni tọ́lọ́run ọba ń rán kò sí lára rẹ̀ dé èèyàn lásán. àwọn ẹni tọ́jú ọlọ́run tọ́lọ́run rán ẹ̀ ní rí àwọn àṣìṣe nínú ọ̀rọ̀ tiwọn níbi ìṣètì abadan ẹ̀rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àti wọn lọ́wọ́ ni wọ́n ra àwọn lónìí àwọn fún àwọn èèyàn ṣòwò ni àwọn ànábì ọlọ́run kọ́ lélẹ̀ yẹn ọlọ́run kọ́ lọ́run eléyìí kọ́ ló ń pa. Ọba yẹn ti kọ́ nílẹ̀ hàwà. Ọlọ́run náà ànábì ọlọ́run máa yẹn ti kọ́ nílẹ̀ hàwà. Ẹ̀rí pé náà lọ́dún tó kọjá náà àti ẹ̀jẹ̀ àwọn èèyàn náà lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yìí. Wọ́n ní gbogbo wọn tí wọ́n lọ́lọ́run rán àwọn. Àwọn arẹ́ nìkan kan nu ọtún rí pé tọ́lọ́run wá sọ fún pé kòró ń bọ̀. Kòró wá dé kòró lọ. Oníkàlùkù náà tún wá mú àwọn èèyàn ní ẹ̀gàn àrà àwọn tọ́lọ̀ ọba ara kádà náà pé ọlọ́run bá ń bẹ láyé lọ́dún tó kọjá ni ọlọ́run á ti sọ fún pé kòrò fẹ́ wáyé. torí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lásìkò tí wọn nínú mọ̀jísà àwọn ní kọ́lọ́run á ti fi mọ̀ wọ́n kó tó ṣẹlẹ̀ àwọn èèyàn máa béèrè lọ́wọ́ pé kí ló mọ̀ nípa nǹkan báyìí a máa fún ọ ní tẹ̀sí ìtumọ̀ rẹ̀ rí tó gbìyànjú. wọ́n máa yá ń tí kún ẹ̀ nílẹ̀ wá. ọlọ́run náà lọ jù tó wọn náà kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú. inú àìlá wáhàyọ̀ yóò há. àfihàn sọ́lọ̀ bá ní kó sọ náà ni tó máa ń sọ wáhàyè ni. ẹlẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ nínú tá a fi mọ̀ kó lóòótọ́ ni wọ́n tẹ̀lé ànábì sọ̀lọ̀ lọ́wọ́ Májẹ̀ kí nǹkan náà ń wẹ̀ sí. Ìdí náà bù máa ń ha ni o. Arábìnrin ní ká má ṣe bí ṣáà, ká má tẹ̀lé fẹ́nu, ká má fèrò òde wá ṣe sìn, ká tẹ̀lé rí, ń tọ́lá wọn bá ní ká ṣe ní ká ṣe, ń tó ànábì bá ní ká ṣe ní ká ṣe. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه ń tọ́nà bí bá mú wa ní kẹ́ tẹ̀lé ń tí ó bá ti kẹ́ kúrò díẹ̀ ẹ má wọlé ẹ̀mejì ẹ máa rò fún òun ti lajú lásìkò táwa yìí àsìkò ọ̀làjú láwà ẹ má ṣe máa lọ dé tí oṣù kan ẹ má ṣe máa lọ dé tí kíní kan nínú pé yàn ń tẹ̀lé ànábì sọ bá nínú tí wọ́n sọ kan pé tẹ̀mítẹ̀mí taratara nínú rẹ̀ náà ni pé ogun tó bá ti ní í ṣe pẹ̀lú àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ẹ má yàgé rẹ o. tààfin nàbí yá wà á ń ta tí ó sì rú ọba bò. ó wà tí wọn sọ pé rẹ nífẹ̀ẹ́ anábì sallallahu alaihi wasallam. tààfin nàbí yá. ọ̀dẹ̀ wà á ń ṣe òun yapa rẹ̀. wà á ń ta tí ó sì rú ọba bò. ọ̀dẹ̀ ń kókó nífẹ̀ẹ́ yẹn ọ̀dẹ̀ ń yapa rẹ̀ ohun tó takò ohun tó sọ ni wọ́n ń ṣe. هذا العمر في قياس بديع ẹlẹ́ tó dájú káká ni tóru eléyìí ní o káwa náà gbé sínú òṣùwọ̀n ẹni tá a nífẹ̀ẹ́ tó ń pàṣẹ fún wa tá a tẹ̀ láṣẹ rẹ̀. làwùká lè ṣubúkà lọ́ọ̀dìkan látàntàwó. tó bá pẹ́ lóòótọ́ ló bá nífẹ̀ẹ́ èèyàn ni. látàntàwó. ẹni tó ń fẹ́ yà àdúgbò tẹ̀lé. látàntàwó. ìyàpọ̀ bá pàṣẹ fún ìyàwó rẹ̀ wọ́n wá ń gẹ́jì kan níláyé kó ogun tó kọ́ ní tẹ̀lé àwọn yẹn wá ń bẹ̀rẹ̀ lọ́ọ̀ àní ọ̀rọ̀ ló ń pa. làwùkánà hubbuka sadiqan látàntàhù. tó bá gbọ́dọ̀ sọ ló bá nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam kó tá ànábì mú wà àfikún tó kó ń wẹ̀ o. innal muhibba liman yuhibbu muti'un. nítorí pé ni a bá fẹ́ là ń tẹ̀lé ohun tó bá ti fẹ́ làánù máa bá fẹ́. eléyìí jẹ́ ohun tó pàtàkì pa gbọ́dọ̀ kíyèsí. ànábì sallallahu alaihi òun náà ni a fẹ́ ọ̀rọ̀ yìí bàbá wa láwọn mọ̀sájì tó káàkiri lásìkò yìí títẹ̀ lánàá bí dandan ni o túláàsì ni o sallallahu alaihi wa sallam. òun ẹ̀sìn wa máa fi lójú tí ló fi máa jókòó dáadáa o láì tẹ̀lé èèyàn kàn ń ṣe ipá ni kò ṣe ìsìláàmù o gbogbo àwọn nọ́fìlà ooru tòní kò sí nínú ìlànà ànábì o sallallahu alaihi wa sallam. ẹ̀lànà mi fi jókòó sí bẹ́ẹ̀ ni nọ́fìlà ooru tòní ọ̀ká mẹ́rin sálámà méjì fásíà kan ìdájẹ́nà gbogbo ilé ní ṣùkò sí nínú lànà ànábí o sallallahu alaihi wasallam àgbélẹ̀rọ ni ànábí dẹ̀ kọ̀ fún wa nípa àgbélẹ̀rọ ó kọ̀ fún wa nípa àgbélẹ̀rọ ni man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddu. ó dẹ́ nìkan ni yóò kẹ́kọ̀ọ́ kalẹ̀ fún ẹ̀sìn tí kì í ṣe ń lọ́wọ́ sí ànábì lọ́wọ́ sí fa kìí ṣe pàpọ̀ nígbà nìkan nínú ọtún dáná jágbèrè àkẹyàmọ̀ wọ́n tó sọ ní pé ìbáná bíi mú wá ò àwọn wá fi àwọn nǹkan kan kún ló tó wá nítumọ̀. aláyọ̀ ìbàdà lọ́hùn ìlàbìmọ̀ ṣàrànhù alàlẹ́sà nìna bíyì. eléyẹ̀ ní pé ẹlẹ́kẹ́ ní ta mẹ́nu lé yìí. èèyàn gbọ́dọ̀ lóun fẹ́ sin ọlọ́run lórí ilẹ̀ ayé lónìí àyàfi kó yẹ pé lànà ń tọ́lọ̀ bá là tó ní kánúbí wa kọ́ wa káfí sí òun náà ká máa yan náfìlà ọdún tòní fáwọn èèyàn ẹja kíyè sára o bí Ramadan ṣe dé yìí ní ìparí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní ẹja jìnnà sí gbogbo ohun tó lè ṣàkóbá fún àwẹ̀ wa ẹja jìnnà sí gbogbo ohun tí ó lè ṣàkóbá fún jọsìn wa mùsùlùmí tó ń gbá rẹ̀ tí ò kírun á padà wálé o ẹ má jẹ egun mẹ́ran àsìkò tọ́lọ́wọ́n ọba tó ní ká fi sìn ó kéré púpọ̀ nínú àsìkò tá a nílẹ̀ tí kò tá a fi ń ṣe ayé ìjà ṣíwọ́ ká lọ kírun lásìkò oorun nínú àwọn tó lè ba ààrẹ wa jẹ́ eléyìí tá a ti mẹ́nuba díẹ̀ fún wa nínú ẹ̀ lónìí arípò oríṣiríṣi àwọn ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ àákò fún mi ṣókí ṣókí ká lè fi dá wa padà ká yọ wá kúrò nínú ògbèkùn táwọn èèyàn kan ti tẹnu kì wá bọ̀ aláàrẹ̀ ọgbọ́dọ̀ rẹ̀ mo lẹ̀ rí ẹ wà aláàrẹ̀ á rẹ̀ torú bá mú kó lọ wẹ̀ kó lè tàbí bá gbá rẹ̀ sallallahu alaihi wasallam lọ́sàn-án gan báyìí kára ti gbẹ̀ kan ànábì àlọ́ àṣì omi lérí àdàbí sórí àwẹ̀ àwọn tá a gbọdọ̀ ṣe nínú àwẹ̀. Al-aklu wa shurbu Àkọ́kọ́ nu rẹ̀ lélẹ̀ yìí. Ramadan. A mọ́mọ́ jẹun, a mọ́mọ́ mu. Lọ́sàn-án Ramadan, èèwọ̀ ni. Téèyàn bá ti mọ́mọ́ jẹun, mọ́mọ́ mu lọ́sàn-án rẹ̀, ìyẹn dáràn ọ̀ràn ńlá ni o lọ́la pẹ̀lú àánú ọlọ́run á sọ àwọn ìtàn àwọn ọ̀ràn yẹn fún wa àkọ́kọ́ nu téèyàn gbọ́dọ̀ ṣeré o ṣùgbọ́n tó bá wáyé ní síkínlẹ̀ àwẹ̀yìn ọ̀bàjẹ́ o. àwọn eléyàn dá sí báyìí kókò mọ́ọ́mọ́ tó ti jẹun àbí tó ti mú mi. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì náà ni ohun téèyàn gbọ́dọ̀ ṣe alìjìmáàrù ìnáhàrọ̀ Ramadan. ọ̀nà àníkéyàn ní balùpọ̀ láàárín lọ́kọláya. man maa wa huwa sa'imun. ẹnikẹ́ni tó bá dánrò eléyìí wò tó lọ́ọ́ gba rẹ̀. ààrẹ rẹ̀ ti bàjẹ́ kí lòun náà máa ṣe àgbàdájọ rẹ̀ lọ́la. ṣùgbọ́n ká kọ́kọ́ gbọ́kàlẹ̀ lónìí pé ó bá ààrẹ jẹ́ pátápátá. ẹlẹ́ẹ̀kẹta nínú téèyàn gbọ́dọ̀ báwo tí a bá wà nínú ààrẹ. àtàkọ́yò àmúdá. ọ̀nà ni kéèyàn mọ̀ ọmọ wa tọ́ bọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ sípé ebi gbéèyàn ààwẹ̀ rẹ̀ ò bàjẹ́ ṣùgbọ́n yẹn lọ wá ebi wá fúnra ara rẹ̀ ààwẹ̀ yẹn ti bàjẹ́ o ẹja jìnnà sí káàkiri sára. bákan náà. kòrójò dámì ṣáìlì wà ní fa. èèyàn gbà rẹ̀ látàárọ̀ ó wá kò sáàtà fún ṣínú ìṣínú máa wọlé lápẹẹrẹ láago méje kù sí ibi mẹ́ta àbí méjì ó wá rí àlejò olóṣooṣù rẹ̀ ní aago méje kù sí ẹjú mẹ́wàá ṣe mọ̀ fún ọ̀dọ̀ àsìkò tí ètò tó kù kò fi sí nìyẹn àwọn àdúgbò láti àárọ̀ tí mo ti ń bá bọ̀ àwẹ̀ yẹn ti bàjẹ́ ń jẹ́ náà minus ilé yẹn kúrò níbi tó ti gbà má kàkún tó mo ti gbélé yẹn náà má plus rẹ̀ mọ́. bẹ́ẹ̀ náà ni ó wá rẹ́jẹ̀ bí ma ẹlòmíín lágbára débi pé ó kù díẹ̀ kó bí ma kódà lọ́jọ́ tó fẹ́ bí mo sì gbà rẹ̀ agbára àláfíà tó lọ ń fún ọ̀dọ́ gbà ṣùgbọ́n tó bá ti rí ẹ̀jẹ̀ yẹn gbàrà tó bá ti rí báyìí bákan náà àwọn eléyìí jẹ́ nínú àwọn tó pàtàkì tá a fẹ́ ká kíyèsí ká jẹ́ jìnnà sí ìwòkuwò ìgbọ́kúgbọ́ ìsọkúsọ ẹgbẹ́ tí a fọ wáyé kọ lónìí tiwa. ìbá lámìyẹ kún fi sẹ́mìrì mi ní ìtàfà wọnà. afa ẹni tí mo bá jẹ́ ni tí ń já rẹ̀ mo etí ìgbọ́ mi ni wá ká kúrò níbi ìmàgbọ́gbọ́kúgbọ́. wà fi bá sọ ní ìgọ̀dọ̀ wà fi máa ń dìrín sọ́mtù ó ní ojú mi náà mi wá tún kúrò níbi ìwòkuwò. àfi máa ń tẹ kí n sọ́n tù. ẹni omi náà mi tún wá mójútó ẹni mi kúrò níbi ìsọkúsọ. màhábì ìdáhùn mi ń sọ mi yálẹ̀ ju wà zọ́mà. àfáà ni ajá sí pé ìpín tóun fẹ́ gbà ní pípé òun gbà rẹ̀ ń gbà náà ni pé òun kàn fi de pa náà fi òun kò ń gbẹgbẹra òun lásán ni. yálẹ̀ ju wà zọ́mà. sọ mi yá lójú òórùn. kúrò níbi ìwòkúwò. ń sọ àwọn àdánwò ọmọkúgboro ìwọ má wò wọn báyé tí wọ́n ṣe rí ìgbẹ́ níjẹ́ káyé tàwọn ọmọ tí ń dìbò tàwọn ọmọ tì mí náà. ayé tí ń níjó gbogbo ń táwọn wa ń bọ̀ lánàá àwọn ti kó síta. àwọn bàbá kò kéèkì rẹ̀ níjánu àwọn àfá oríṣiríṣi náà ni wọ́n kú kòrò lónìí ọ lè ní máa gbọ́ ọ ní lọ́ra yìí ó ní tó bá ti lùlù sí gbogbo oríṣiríṣi èròjà yìí sí ìwọ́n tó jẹ́ mùsùlùmí tó tó tó tún lòun pààrẹ̀ ṣọ́ra fún rú ẹ̀ o. àzìdánmi sọ́mi àlejò wa. ọ̀rẹ́ là ń kọ́ ìta fi ń dá ọ̀rẹ́ ni lẹ́kọ̀ọ́ yìí irú àwọn ní báyìí ní ètò tọ́nu ẹ̀sìn. àzìdánmi sọ́mi àlejò wa zọ́mà. sẹ́yìn abá ti wá wà tí ò wá kọ́ra rẹ̀ níjànú kúrò níbi ìgbọ́kúgbọ́ ìsọkúsọ ìwòkúwò ìṣekúṣe. àlejò ó fọ̀ ń fún etí para rẹ̀ lásán ni o kúlìtù ìní súnmùtù yá omi fàmà súnmùtù. àfààní tí mo wá ń tẹ̀lé mi jọ́nà tó mo gbà rẹ̀ ó ní fàmà súnmùtù. ṣàyìn kúlìtù ìní súnmùtù yá omi fàmà súnmùtù. sọ́rí bẹ́ẹ̀ tí yàrá bá wá ń tàn ẹ́ tí wọ́n ń bí òfin àwọn òfin tó fẹ́ fi gbọ́dọ̀ ní ká tẹ̀lé àwọn òfin ọlọ́run ká tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam ká má sì fẹ́ ní owó àbájídé ọkàn wa gba rẹ̀ ká tún rárá wa létí lẹ́ẹ̀kan sí i tá a bá fẹ́ sínú lásìkò yìí ká máa jẹ́ ti aago méje kù bí ìṣẹ́jú mẹ́ta ká máa jẹ́ kó jẹ́ three minutes before seven lásìkò yìí ní ìta àṣìlè sọ fún wa bákan náà lásìkò tá à ń jẹ sàfórè dà ìyàwó akọ́pẹ̀ lánàá wọ́n ní ṣé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn ṣé ní five thirty rárá five fifteen ní ta kóòtù lánàá àwa tá a ti jẹ sàárì ní ìsìn ká máa tètè sọ́ọ̀kù jíjẹ sàhúrì wa sí aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn là ń tẹ̀lé five fifteen a.m. àbẹ̀ ọlọ́run kò jọ ó gbélé ìtàn sọ ní àìbáyà fún wa káfà rẹ̀ gbígbà fún àwọn ọmọ wa ká fi rè wọ́n ká jẹ́ kí wọ́n ti mọ pàtàkì ààwẹ̀ Ramadan ilé yẹn ló ń pè ní kékeré ni mùsùlùmí ti ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn tá a bá fi rí àwọn ọmọ yìí láti sìn yìí lọ kò ní mọ wọn lára tó bá dàgbà ẹ̀rí gbogbo oríṣiríṣi àwáwí táwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín sọ lónìí sheikh abdulwasi taba béèrè lọ́yẹ̀ lómi pé kílé tẹ̀yìn wá sí inú kílé tẹ̀yìn wá ṣe sọ anígbà tó ń lọlé kí ń gbà náà ẹgbà láwọn afọ́jú náà àwa béèrè pé tí wọn ò ná nílé ìwé ṣe wá dúró kàwé tí wọn ọ̀nà ẹlẹ́nu ẹ̀ kọ́ṣẹ́ òṣèwádìí ó kọ́ṣẹ́ òṣèwádìí di ẹ̀sìn ọlọ́run ló ti wá ń dúró mẹ́gbà àárọ̀ yẹn àfa náà lónìí ẹja fẹ́ gbálẹ̀ kẹjá mọ níwọ̀n pátápátá kábàlẹ̀ ráfàdá àti kọ́ àwọn ọmọlẹ́sìn. bákan náà àwa tó kù náà tá a jọ ọmọ tá a jó bí ẹjẹ́ á jẹ́ káwọn ọmọ wa mọ pàtàkì ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn ọlọ́run ni o ẹ̀sìn tó dẹ̀ lóun máa gbọ́jọ́ gbọ́dọ̀ àti àmọ̀ ni ká má fi ráre ká mójútó nínú ilé wa an bẹ ọlọ́run tí a gbọ́ lónìí kọ́ kó kí ni balẹ̀jẹ́ tó ta ọ̀nà tá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته